lẹ́nu rẹ̀ àwọn ti lọ rí àwọn ẹ̀ńdà pé bí o wọ́n gbé ibà ele bàjẹ́ ele dàrú bóyá jẹ́ nìyẹn Ìlọrin kan Yorùbá nation kẹ́ Ìlọrin kẹ́ Yorùbá nation kẹ́ bóyá jẹ́ nìyẹn Ìlọrin kẹ́ Yorùbá nation kẹ́ jẹ́ Yorùbá ní ṣe jẹ́ sẹ́rẹ̀ ni o sẹ́rẹ̀ nà kí ni ó pè yìí àṣẹ àṣẹ àṣẹ àṣẹ ẹ mọ̀ rẹ̀ àṣẹ bẹ́ẹ̀ bá ti ń lù àṣẹ jọlì àṣẹ ìjẹrì àṣẹ àṣẹ dáńdà àwọn ẹ̀yà mi apanimọ́ra apayo olókìkí ò àwọn àtìkú ọ̀rọ̀ pàtàkì àṣẹ ìyá mi ẹ bá fún ìyá mi ẹ bá fún ìyá mi lọ́wọ́ àdúrà orílẹ̀-èdè Yorùbá ó ti dúró ní kíákíá dá màmá sí fún wa mama o mama o mama o olúwa dá màmá sí fún wa mama o olúwa dá màmá sí fún wa mama o mama o olúwa dá màmá sí àyàwá ah, ìyàwá ìlọrin ìyàwá ìyàwá ìlọrin àṣẹ àṣẹ. kọ́ ọ lọ́ọ́ ti mú mọ́ ó gbóòórùn rẹ̀. bẹ́ẹ̀ ni mi. masha allah mo wá fi ọlọ́lọ́ lọ́wọ́ ó yá mo bá yà lọ. àṣẹ àṣẹ ìyá mi. ẹni ẹgẹ ẹ kámẹ́rà yà sí màmí lọ màmí màmí. ó dàjọ bọ̀ ó dàjọ bọ̀ Ìlọrin láwa yìí ìlú Ìlọrin láwa yìí o ìlú Ìlọrin láwa yìí àṣẹ ìyá mi ẹ pẹ fún mi ìyá mi ẹ gbẹ ìyá mi ẹ ṣe ìyá ẹ ṣeun ìyá mi bẹ́ẹ̀ ni ìyá mi bẹ́ẹ̀ ni mà àṣẹ ìyá mi àṣẹ ìyá mi ẹ ṣe mà ìyá mi ẹ ìlú Ìlọrin ló ń pè bí o ìlú Ìlọrin ló ń pè bí orílẹ̀-èdè Yorùbá ó ti dúró nílùú Ìlọrin ẹ bóyá jẹ́ nìyẹn ọlọ́ọ̀lọ́ ọlọ́run ẹni ọlọ́run ìlú Ìlọrin là ń bí o ẹ bóyá jẹ́ nìyẹn ọlọ́ọ̀lọ́ ìlú Ìlọrin ló ń bí ìlú Ìlọrin lọ àṣẹ ìyá mi ẹ ṣeun ìyá mi àṣẹ ìyá mi. ẹ̀ẹ́dùn ẹ̀ẹ́ní bọ̀ mọ́sọ́ọ̀lọ́ ẹ̀ẹ́fẹ̀rí ẹ̀gbọ́sọ. àṣẹ ìyá mi bóyá máa jẹ́ nìyẹn hmm. àṣẹ ìyá mi ìyá mi ìlú wo yìí hmm, bóyá jẹ́ nìyẹn. ọmọ alẹ́ kòkòrò lè àgbà ni. ìyá mi ṣe fọ́ sí ìyá mi ṣe nífẹ̀ẹ́ sí orílẹ̀-èdè yorùbá. mo nífẹ̀ẹ́ o. èmi ń pè mí yorùbá ni mí. tọkàntọkàn yorùbá nìran yín. ó nìran mi ìyá mi bàbá mi yorùbá ni nílùú lọrin. máṣàlá ẹ ṣeun ẹ pẹ́ fún wa àṣẹ ìyá mi àṣẹ ìyá mi àṣẹ ìyá mi àṣẹ ìyá mi àṣẹ. ògbẹ bá wá ẹlẹ́bẹ̀rẹ̀ alájà ó lè kó fẹ́ bá ti bèrè ní lọ́wọ́ àwọn ọmọ ẹ̀. pé alájà tó bá wa sọ̀rọ̀ òun la fẹ́. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni mọ́sálà ayé ọmọ tẹ̀lé mi àṣẹ ìyá mi àṣẹ ìyá mi ẹ ṣeun ìyá mi ẹ ṣe gan. Thank you. báwọn ṣe dídè láti ìdílé wa pọ̀ ìlú lọrin la wà ìlú lọrin la ń pè é. lábọ̀dá ajé wọn nẹ́jà náà pè mí o ó yàtọ̀ síra wọn o nẹ́jà náà pè mí yìí wà ẹ̀yà bẹ̀rẹ̀ bí ọ̀nà sí ẹni àná sí ẹni àná ajé lóbi láì ó jẹ́ ni ẹ̀ ọgbà wà lálejò ọgbà wà lálejò tán ni ó jẹ́ ni ẹ̀. Jenny. One nation no going back ìlú Ìlọrin náà pé bí support Yoruba nation ó jẹ́ ní ó ti ṣe ṣe gbogbo ibi tí Yoruba nation bá dé a máa gbá yìí ní àná gbẹ̀tẹ̀ lágbára Ọlọ́run Ọlọ́run ló dúró pẹ̀lú wa òun ṣe nìyẹn a máa gbá yìí ní a máa gbá yìí ní àná gbẹ̀tẹ̀ awọ̀lú Ìlọrin wọ́n dẹ̀ gbà á tọwọ́ tẹsẹ̀ torí pé Ọlọ́run ló ń ja ìjà yìí òun ṣe ènìyàn tó bá jẹ́ nìyàn ni wọ́n máa ṣe ogun ni ẹ bó ṣe jẹ́ ni àwọn ti wà ń lọrin báyìí Yorùbá nation ó ti dúró orílẹ̀-èdè Yorùbá ó ti dúró ẹ má we are coming soon àgbà ní mọ̀ pé àwọn ti ń o "You are live and direct nínú Ìlọrin no going back gbogbo ọ̀dọ́ tó wà ń wọ́n nífẹ̀ẹ́ nation. gbogbo ìyá tó wà lọ́rin wọ́n nífẹ̀ẹ́ sí yorùbá nation gbogbo ẹkùnrin bàbá tó wà lọ́rin wọ́n nífẹ̀ẹ́ sí yorùbá nation ó ti dúró orílẹ̀-èdè yorùbá ó ti dúró ẹ nílùú lọ́rin ó yẹ máa jẹ́ nìyẹn yorùbá nation ló kó yín bá a ṣègùn lẹ́ẹ̀kan sí i ìyẹn mọ́ ẹ̀kọ́ mi lòmíràn náà lọ.